ìyẹn olúwa ìwọ kàn mí má ṣe gbàgbé gbogbo orí rẹ níbikíbi tí o bá wà nira nílẹ̀ kó jẹ́ ká yin ọba àwọn ọba. ẹ̀bá mi ni olúwa alẹ́lúwa ẹni bá mọ̀rẹ́ jésù kó bá mi dé bá ẹ̀bá mi ni olúwa alẹ́lúwa oore Jésù kó bá mi gbé ga ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbé ga ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbé ẹ bá mi yìn Olúwa hallelujah ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbé dúró yìí ó bẹ̀rẹ̀ gbéga mo wá yípo nìyàn lóko òwò ọlọ́run òtítọ́ mo wá yípo nìyàn lóko òwò ọlọ́run ìyè mo dúró. yíyan lógo ọlọ́run òtítọ́ mo wá ipò yíyan lógo ọlọ́run. tó fìdí ayé sọlẹ̀ o ọba tó fìdí ayé sọlẹ̀ o èmi mọ rírì rẹ o èmi mọ rírì rẹ èmi mọ rírì rẹ o èmi mọ rírì rẹ o ọba tó fìdí ayé sọlẹ̀ o ọba tó fìdí ayé sọlẹ̀ o àfiwọ́ ló lè ṣe. àfiwọ́ ló lè ṣe. àfiwọ́ ló lè ṣe o. àfiwọ́ ló lè ṣe. ọba tó fìdí ayé sọ nínú. àfiwọ́ ló lè ṣe. ọba tó fìdí ayé sọ nínú. àfiwọ́ ló lè ṣe. ayé mi ìyọ́n ló bàbá ọkàn mi gbé ọ̀gá òbá ayé mi yíyan ló kó bàbá ọkàn mi gbé ọ̀tá ò bàbá ọba tó jókòó lórí obìnrin ayé ọkàn mi gbé ọ̀tá ò bàbá ọba tó jókòó lórí obìnrin ayé ọkàn mi gbé ọ̀tá ò bàbá ayé mi yíyan. ayé mi yíyan lógo bàbá. ọkàn mi gbé ọ̀gá bàbá. ọkàn mi gbé ọ̀gá ò bàbá. sọ tiẹ̀ níbi tó wà. ọkọ mi gbé ọ̀gá o bàbá. ọba tó. ọba tó jókòó sórí òbírí ayé. ọkọ mi gbé ọ̀gá o bàbá. ọba tó jókòó lórí o. ọba tó jókòó sórí òbírí ayé. ọkọ mi gbé ọ̀gá o bàbá. a sọ pé owó bíi tí mo ti bẹ̀rẹ̀ owó bíi tí mo dé owó bíi tí mo ti bẹ̀rẹ̀ owó bíi tí mo dé mo ní gbogbo ògo ló yẹ ọ́. ẹsẹ̀ rẹ ní olúwa gbogbo wa la kó ní olúwa òwe ní ènìyàn gbogbo ẹ̀ máa ní olúwa. ẹ máa yí olúwa ẹ máa yí olúwa ẹ̀yin ènìyàn gbogbo ẹ máa yí olúwa. ẹ ṣeun o lórí ọ̀rọ̀ ẹ má ṣe o lórí ọ̀rọ̀ wọ́n ṣòro láti gbàgbọ́ wípé mo rí àdúrà ẹ ṣe ẹ ṣeun o. torí ó ṣòro láti gbàgbọ́ wípé lórí àgbà. ẹ ṣòwò lórí ọ̀rọ̀ mi. ayérayé nínú ayérayé o ìjìnlẹ̀ ìfẹ́ aláyé ni òpin ọba ńláńlá tó ń ṣòwò ńlá elédùmarè arúgbó ọjọ́. ṣòro láti gbàgbọ́ wípé mo rí àdúrà ẹ ṣé. ẹ ṣé o oh. lórí ọ̀rọ̀. ẹ ṣé o. ṣe fẹ́ kórí kórí bẹ́ẹ̀ fún mi ó ṣe o ọba olùbàlà ee. Eh, eh. ayé ṣe fẹ́ kórí kórí bẹ́ẹ̀ fún mi ó ṣe o. ṣe fẹ́ kórí kórí bẹ́ẹ̀ fún mi ó ṣe o ọmọ màríà báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi ó ṣe o ọmọ olùkàlà ẹ̀. báyé ṣe fẹ́ kó rí kò rí bẹ́ẹ̀ fún mi ó ṣe o. èmi kò lè ṣàìṣọ̀kan. tó ti tẹ̀pa ọpẹ́ o. èmi kò lè ṣàì ṣọpẹ́. ó ṣe olódùmarè. èmi kò lè ṣàì ṣọpẹ́. oore. oore tí jésù ṣe fún mi. èmi kò lè ṣàì ṣọpẹ́. torí wípé dájúdájú ẹ dára dájúdájú ẹ dára dájúdájú ẹ dára jésù ẹ dára. dájúdájú ẹ dára. to die to a dollar, that to die to a dollar, that to die to a dollar, Jesus to a dollar, that to die to a dollar, that to die to a dollar, Jesus to a dollar, that to Jesus to lótítọ́ lótítọ́ ẹ̀ dára lótítọ́ lótítọ́ ẹ̀ dára lótítọ́ lótítọ́ ẹ̀ dára Jésù ẹ̀ dára. lótítọ́ lótítọ́ ẹ̀ dára lótítọ́ lótítọ́ ẹ̀ dára lótítọ́ lótítọ́ ẹ̀ dára Jésù ẹ̀ dára. torí Olúwa ṣeun Olúwa ṣeun adéyọta bàbá Olúwa ẹ ṣé adéyọta bàbá Olúwa ẹ ṣé ẹ ṣé o Olúwa ṣeun Olúwa ṣeun Olúwa ṣeun. troubles ọba tó ń gbọ́ wàdúrà ògo yẹ ọlọ́run wa ọba tó ń gbọ́ wàdúrà ìyẹ́ ọ̀sà. ìyẹ́ ọlọ́run wa ọba tó ń gbọ́ àdúrà. ọlọ́run tó ọlọ́run wa ọba tó ń gbọ́ wàdúrà wò kó yẹ ọlọ́run wa ọba tó gbọ́ wàdúrà èyí yẹ ọ̀sà. èyí yẹ ọlọ́run ọlọ́run o ọba tó gbọ́ àdúrà wò kó yẹ. Jésù ga, ẹ bá ẹ mi gbé jésù ga ọba mi jésù lógo ètò ìpàdé ọba tó ga ọba tó ń darí jẹlẹṣẹ ọba ńlá ọba tó ga jí òkú dìde ọba tó darí jẹlẹṣẹ ọba tó jí òkú dìde ètò ìpàdé bá ọba adúpẹ́ òwò ẹ ṣé ẹ ṣé bàbá ẹ ṣé àdúpẹ́ o ẹ bá mi júbà rẹ ẹ bá mi wólẹ̀ fún o jésù ọkọ̀ ìjọ ìwọ nìkan lọ́pẹ́ yẹn sà. ẹ bá mi júbà rẹ ẹ bá mi wólẹ̀ fún o jésù ọkọ̀ ìjọ ìwọ nìkan lọ́pẹ́ yẹn. ẹ bá mi júbà rẹ ẹ bá mi wólẹ̀ fún o jésù ọkọ̀ ìjọ ìwọ nìkan lọ́pẹ́ yẹn sọ̀rọ̀ ẹ túbà. ẹ bá mi wọlé fún o ìwọ nìkan lọ́pẹ́ yẹ. yẹ. nínú àlàyé nìkan ó. mo wà nínú àlàyé nìkan. mo wà nínú àlàyé nìkan. mo wà nínú àlàyé nìkan. olúwa mo gbé yọta o olúwa mo gbé yọta o olúwa mo gbé yọta o sọ bẹ́ẹ̀ olúwa. mo gbé ọ̀gá o. mo gbé ọ̀gá sẹ́. olúwa ayérayé nínú àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ ìfẹ́ ó dẹ̀ gbéga níbi tó wà mọ́mì ó gbé yọ bí owó èso kábíyèsí o olóko dídán ẹlẹ́rù nìyí ipa tó borí ipa okun tó borí okun ẹ̀mí àwọn wòlíì tó níná nínú torí àwọn ọ̀run ń bá mi nìyàn o pé ẹ ṣe àwọn ọ̀run ń bá mi nìyàn o pé ẹ ṣe olúwa o. olúwa mo gbé ọ̀gá o olúwa mo gbé ọ̀gá o. Israeli ẹ ṣe ẹ̀mí ìyàwó wọlé ẹ̀yin lẹ́ ń bá wa ṣe tí a fi dúpẹ́. àpáta Ísírẹ́lì ẹ ṣé ẹ̀mí àwọn olùyànjú bá rẹ̀ ẹ̀yin lẹ́ ń bá wa ṣe tí a fi dúpẹ́. ọkàn mi kí ọba ọ̀hún mú wọn rẹ̀ wá sọ̀rọ̀ rẹ̀. yorùbá mi yorùbá mi yorùbá. torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà. mo dúpẹ́ orí ànúgbà mo dúpẹ́ orí ànúgbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí ṣe gbogbo ènìyàn lórí àánú harmoni Allah wàrà mi. mélòó ni wọ́n ká ó bàbá. èló ọpẹ́ yẹ o bàbá ọpẹ́ yẹ o ọmọ ọpẹ́ yẹ o bàbá ọpẹ́ yẹ o ọkọ elédùmarè aṣọre kárí ayé òṣèré fọba ojúṣe tuntun ìlọtọ kò má gbàgbé yẹmí ọkọ rẹ rárá. sọ́la rẹ̀ ọba tọ́lá rẹ̀ ìlú lẹ́gbẹ̀lẹ́ lẹ́gbẹ̀lẹ́ lẹ́gbẹ̀lẹ́ lẹ́gbẹ̀lẹ́ ọba tọ́lá rẹ̀ ìlú rí ẹrí gbogbo ènìyàn gbogbo ènìyàn gbogbo ènìyàn ẹ bá mi olúwa ọba tọ́lá rẹ̀ ìlú lẹ́gbẹ̀lẹ́ bàbá mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba tọ́lá rẹ̀ ìlú rí ẹrí gbogbo ènìyàn gbogbo ènìyàn gbogbo ènìyàn ẹ bá mi bò Olúwa ga. torí ìní a fi sànjà wọn tí kú ti pa ìwọ ló fọwọ́ wọ́ wá bí o ìwọ la mọ̀ tó mọ̀ wá lọ́wọ́ ewu hallelujah lólùtọ́jú gbogbo wa. hallelujah. jẹ́ òrálẹ̀. pọ̀ agbára Jésù pọ̀ ó lànà sórí òkun ó wó di Jẹ́ríkò. bàbá o olúwa olúwa ọ̀rọ̀ gọ̀jìgọ̀ jagun mọ́lú òde ọ̀run ipá tó borí ipá o òkun ńlá tó borí gbogbo ogun ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ògo ni fún wọn olùṣọ́ mi alágbádá ọlá o korogodo ìyìn àlà funfun po ọwọ́ rẹ̀ ọ̀tún aláfúnfúnpo ọwọ́ rẹ̀ òsì aláfúnfúnpo ọba wọba mímọ́ mímọ́ nínú mímọ́ ọlọ́run jacob ọlọ́run isaki elédùmarè ọba ikú ọba ìṣá ọba ìdíbàjẹ́ jagunmólú ọlọ́run mímọ́ o ọlọ́run mímọ́ o ká sí o. ọba mímọ́ ẹ má ṣe o. olórí ayé ẹ má ṣe o. ọba mímọ́ ẹ má ṣe o. olórí ayé ẹ má ṣe o. a sọ wípé jẹ́ lè yàn jẹ́ lè yàn o jẹ́ lè o bàbá. mi á yàn ìdílé mi á yàn o tẹ́lẹ̀ yàn ọlọ́run tẹ́lẹ̀ yàn o bàbá. tẹ́lẹ̀ yàn. ẹbí mi á yàn ilé mi á yàn o ayé mi á yàn ọlọ́run mi jẹ́ ń lè yàn o bàbá. sọ pé ní gbogbo. ta zẹ́zẹ́sẹ́. ìwọ pẹ̀lú rẹ̀. Ijó ọpẹ́ rẹ̀ dà sẹ́sẹ́sẹ́. Ijó ọpẹ́ rẹ̀. Ijó ọpẹ́ rẹ̀ dà sẹ́sẹ́sẹ́. Ijó ọpẹ́ rẹ̀. Bóyá gbogbo ara mi o, màá fi gbólúwa ga. Gbogbo ara mi o, màá fi gbólúwa ga. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣeun o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun wo ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun wo torí wípé àná mi sọ̀rọ̀ ẹ ṣeun òní mi sọ̀rọ̀ ẹ ṣeun ó dá mi lójú ọ̀la mi á sọ̀rọ̀ ẹ ṣeun ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀. ní mi sọ̀rọ̀ ẹ ṣòwò ọ̀la mi á sọ̀rọ̀ ògbó ẹ ṣòwò ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣòwò ìjìnlẹ̀. ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣòwò ìjìnlẹ̀ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣòwò ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣòwò. ó bàbá àgbà arúgbó wọjọ́ o. ìwọ ló yẹ. ìtú ẹ̀dá. jésù o. ọpẹ́ lọ́pẹ́ rẹ o bàbá. ayé ìbá yẹyẹ mi ọpẹ́ lọ́pẹ́ rẹ o. ọpẹ́ lọ́pẹ́ rẹ o bàbá. a ijó lèmi ò máa jó ẹ̀rín lèmi ò máa rí olùpàlà ti dá mi láre hallelujah. Ah, ijó lèmi ò máa jó. ti ṣẹ́gun fún mi hallelujah o. olùgbàlà ti dá mi láre hallelujah. òyìgìyìgì olúwọ̀rù àtọ́bàjáyé ẹlẹ́dà gbogbo gbogbo àgbáyé ìbámọ́rí báwo ni ìbáṣepọ̀ tó dé. yígiyígi olúwarù àtọ́bàjáyé ẹlẹ́dà ohun gbogbo gbogbo wa gbáyé ìbámọ́rìkì rẹ̀ báwo ni ìbáṣepọ̀ tó yé. ẹni táyé ti rò wípé kò lè dá nǹkan rẹ̀ ṣe ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà olúwọ̀run ló bá ṣe èmi èmi èmi èmi lẹni táyé ti rò táyé ti rò pín o wípé kò lè dá nǹkan ṣe irọ́ ni wọ́n pàṣẹ ṣùgbọ́n mo rí. mi ṣe o. Olúwa. Jésù ẹ kú iṣẹ́ o bàbá ẹ kú iṣẹ́ Jésù ẹ kú iṣẹ́ o Ọlọ́run àgbàlagbà ọba dání máa gbàgbé yẹn ẹ iṣẹ́ ẹ iṣẹ́ o bàbá ẹ iṣẹ́ Jésù Jésù ẹ àtúnṣe it. ìgbà tó kù èmi nìkan tí kò sálábàárò Jésù Olúwa mú mi dúró mú mi dúró mú mi dúró mú mi dúró mú mi dúró mú mi dúró dòpin Jésù Jésù Olúwa. I ni mo ní. ayé lọ. ìwọ ni mo ní. ìwọ ni mo ní. ayé ni mo ní. jésù. jésù. ìwọ ni